أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد إنني أشهر رمضان نلما بي ìfọ̀dọ̀ 1443 Hijriya, oṣù april oṣẹ̀kẹ́lá mínihú ìlọ́lọ́mọ́gbẹ́jọ ìfọ̀dọ̀ 2022 a ṣáàlẹ̀ karatuwa èyí ni gẹ̀rẹ́ kó fi suratul isra bukalikadin ọ̀nálẹ́ ṣaya 39 ugbẹ̀wáyọ́ mẹ́lá èyí ni a kọ́ aya 40 aya ọgbọ̀n méjì aya kí ọgbọ̀n méjì أفأصفاكم ربكم بالبنين أعوذ بالله من الشيطان الرجيم أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما Allah tabaraka wa ta'ala ne afa ai dai ha asakum rabbukum takojo odume ya metu eh yani khassasakum bil banina bizukuri afa asakum rabbukum ai afa khassasakum rabbukum bizukuri ojo ha metu taki imam ma abibu kale kunga metu واتخذ من الملائكة تكون فيها ملائكة إناثا يا ماما مولو بنفو لهم أي واختار لنفسه على زعمكم البنات يا ماما أبيب بنفو لهم تكي أمان بوكا لجوغل أجل أمغولي فامي دادا ما ولي نرجو جدي أجو ماما منو بنفو لهم يا ماما نكالكم أمان ami yahudu kolegide isi hadi ni ma de ama kololo gegide nyonyo ami nasara ama shishi buk ma aka gini anibi isa shomojo olamale mojo aduda hoyi enihi innakum ameba latakuluna qawlan azima ukola kumeka ikole wo jibiti biti mishi fi za'amikum anna lillahi walada iku kola kanyalu kumeka kakojo chinoma tulogelele unga Allah tabaraka wa ta'ala yake kola ujo noma kuma kakini ne gidei yani tilka idan ismatun ẹni pẹ́mẹ̀kùnmẹ̀pẹ́ ìṣùpé ìbìtàǹṣe yìí ya yẹ̀ṣe kọjọ́ kí ni olóbìnrin káàmà kí ni ọlẹ́kẹ̀lẹ́ ní ìwọ́n lè tí ìsìtúrọ́tù kìdíyọ bákàyà kẹrẹ̀bọ́n ìsìtúrọ́tù mariam kó yàkí wọ́kọ́lù takada rahman wọ́lẹ́dá وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا قالوا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخلق الجبال حتى Ìyànkọ́ yá lọ máa ẹ̀hẹ́. Ìbọ̀ tó wádá. وكلهم يوم القيامة فردا Allahu ta'ala ní àyà 88 àwọn mẹ́lẹ̀ yọ́ mẹ́jọ ìsìlọ́tù bá rí àmì àkọlàlẹ̀ ẹni wọ̀kọ́lù takada rahmanu wọlé dáama ẹni ojú ọ̀nà ọmọ takalawe nílẹ̀ kọ́dẹ̀ jí tu ṣe an ìdá yá àní ṣe an àwíma mẹ́ ṣe mẹ́ ń kàdùwá ọ̀tẹ̀ ṣọ́kùl àrùn ana akwala wa takhirul jibalu unu ba cere yaya gada da naute hadda uwa mu ya gada da naute hadda yani hada mare da balki ibn abbas ta uwa mu ya gada da naute abakini yankasiru ba'daha ala ba'd almutatabi'at ma'ana haddai u ya mu ko ho bala mama tude uta ku ya latini wulo tudauta kuma na tini kwana tudauta nwa tini mu ya gada ki mu dubutu yi an da au rahman walida tudu kuma ka kojo allahu no mai e oloma awo jogbeun an da au rahman walida wa ma وكل ما في السماوات وبقديه جاري والأرض فانه إلا آت الرحمن عبدا gbọ́dún máa ṣe adún máa ṣe lọ́jọ́ arahman lẹ́pẹ̀dẹ̀ àṣọ́hùn aláwọ̀ ṣe mọ̀ mẹ́gbogbo máa tẹ́kàdé wà á dẹ̀hùn máa dà ìṣe máa rúkà máa pa kó yáà ní pọ̀dẹ̀ alì máa dẹ̀dẹ̀hùn lóòrù falákọ̀hùn ilẹ̀ yóò mìlì kìyàmà zakarahum wa unsahum wa sahirahum wa kabirahum Allah shi ma ona kale ono bele wàáwá lánà síra lọ́hú wà láàmù ṣíra ìlọ́lọ́ ẹnẹ dúkì àgùtú kò maramájà ìdọmọ̀ ṣe ọjọ́ tún ọgẹ́lẹ́lẹ́ aláwọ̀ tàbárakà wata ara ya kawai fayẹ gidẹ yìí ẹni innakum amẹ́kùnmẹ́ ka kọjọ́ nọ máa yìí lẹ́tẹ̀kúrò na kọwọlẹ̀ na ọ̀bíma ukọlẹ̀ ikùnmẹ́ ka lẹ́yìn ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا قل ولقد صرفنا الله تعالى أما بعد amma shehu faruka fi hada alqur'ani wal qur'ani gidai min alwa'id la'allahum yadhakkaruna ma fihi min alhujaj wal bayyinat wal mawa'iz wa'zidehu hujadehu enko na gboki adu sharia idehu kamu ne kigbo kuma rabu de te marabi kolo iwate marabu kolo isebote wa ma yaziduhum ọ̀là ojú igbó ìmúdàdọ̀ onítọ́gbàmọ̀ nìpọ̀nù illa nufura ba ki ira da gaskiya ce yau mawara da gaskiya ce kul kawo maka kini lauka na ma'ahu aliha imaji ka ka men ga ra mun da gido mo fa ojo allah wa da balu kuma aka yi ha le eh idan kama ya kun na balu kuma aka yi kino yo mun da gido mo su shi idan labtagaw ila zil arshi sabila ema alikaka mu ọjọ́ ilẹ̀ amẹ́wọ́ rẹ̀ ilẹ̀ mama chini tini ọ̀pá ogbókun bá lè kúmọ ní akẹrẹ bọ́jọ́ bìí ṣòdá láàrin sí ìdẹ́n lẹ́bìtàkọ̀wò ìlàzílà àrùsí sẹ́bí ìlà mama chini tini ọ̀pá ogbókun bá lè kúmọ ní akẹrẹ bọ́jọ́ bìí ṣòdá láàrin sí ọjọ́ ọgẹ́lẹ́dọ́dọ̀mọ́nù ẹwọlẹ́ṣin ìṣàlá òkìtì tanújà láàrẹ̀ sí aṣọ ọ̀fẹ́ yìí òǹkìtì dújà láàrẹ̀ sí aṣọ ọ̀fẹ́ yìí subhanahu ẹ̀fẹ́ yóò lókìtì ọjọ́ wàtàhálà àtàtẹ́ kìtì ọjọ́ amma yakununa amkọladu kùmákà yọjọ́ yìí olúwa nkẹbíra aláwùdáta tẹ́ tabali ńlá ọ̀làdú ọjọ́ nana mọ́lan ọjọ́ ọjọ́ nọmayin ọjọ́ ọjọ́ tí ọjọ́ ń نعم سبحانه وتعالى عما يقولون علوا كبيرا أو لك من له السماوات السبع والأرض ومن فيهن نعم. وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم Allah tabaraka wa ta'ala yanihi tusabbihu lahu as-samawati as-sab'u yẹni ọgbọ́dú ojálè mébèébé máa dùgbèrè ọjọ́ máa dùdọ ọjọ́ pẹ́ wọ́n àrùdù ánẹ̀ àwọn dùgbèrè ọjọ́ rẹ̀ ó yálè pọ̀ léwọ adọjọ́ amewa mimi dugide ujale pale malango dojo fege min almakhluqat ya man kojosala wa min shay'in ina uduru kojosala illa yusabbihu bihamdihi shi awlan idan ma dojo fe e udu kojosala idan ma dojo fe mashini kumatajo ya dojo fe moto kumatajo idan ma dojo fe àmúlí màdọ́màdọ́jọ́fẹ́ ọ̀jẹ̀ ìtìwánẹ̀ ìdọ́màdọ́jọ́fẹ́ omi gìdébàmọ̀ ìdọ́màdọ́jọ́fẹ́ agbọ̀kọmidégun ìdọ́màdọ́jọ́fẹ́ wọ̀láàkínà má àmẹ́bà láàtẹ̀kọ̀hóòlẹ̀ taka egbo yele egbo yele egba kukaga wo ya di do yi wa ni me ni gere egba kukaga wo ya o ya di no ya ni da ene ni ge ko do kukaga wo ya di no ya ni ni ge ko do won ene ni ge ko do kukaga wo ya di ene ni ge ka amiro na yi a imohi dumo ya amohi wala duje inda ka gugu nu amiro iyo nu ga ye ye 2002 ye 2002 odo ku ka ga we adi no ya ne gara re le bo me ngo mi bo gori to odo ku ga wo adi ni ane gara re mo imada alen cewuka ci moludu egbu kagado omonu kubi cewuka ci zikiri egbu kagado omonu egba ka acha na emedehi ka achi medehi ayoku moludu abo ubi enihi abo ka me atili kutubi aligala aka meha olu ameje na mela nwa akọ nítorí àmì akọlù gíní gíní yìí ẹ̀yà mẹ́lẹ́kà mẹ́ta ẹ̀ ìrọ̀gẹ́nẹ̀lẹ́ yìí kẹ́ẹ̀dẹ́ pààlà nìkàdébì àmì àyè ojú pààlà yìí yìí àlẹ́kẹ̀ẹ́ sí àmì

ìjìta òdé sí òye gbé kùmà gú ìlò kùmà dẹun kọ́ ọgbọ́dọ̀ àmọ́ ìgbẹ̀dẹ̀ ìpàkúṣáká ìlúgbọ́dàbàrí ìjì tìrì gíní anádejú àlè ìdárìdà èlì kàbé yọ ọgbáṣà akọ mẹ́bọ èlì ẹbọ madókùmá kọrin ìmúdàjí tìrì gíní abájọ́

keke na igbo ọkụ ma akọwara na abụchi osimiri adịghị machi elu fọpụ ọganilu adịghị ewa chemite ị na-anya adịghị ewa kwe ma ṅụọ mruku yọ adịghị ewa kwe ma ṅụọ mruku yọ ma mụ ka ga kóoru ma mụ ka ga kóoru adịghị ma ụgwọrọ ma ị ga-amụ ka ga onugbolugbo وإن من شيء إلا يسبه بحمده ولكن لا تنفهون تسبيحهم

kurari wuda ti wala kila ta suka wuna tasbiya tuno gane le na ti ne du memu wa kaki ni hi uba elu eli eko ogbodo ano eh eli eko uba elu idu e ti bebe ne pakusaka ohun samu kaga ikiligu ijita odechi kumakajo

musical instrument ama nekumaadu keli gita amo ukaga ojo yoyi ledu pẹ̀lú dùn rí àmọ́ nekumaadu máyé lè tákì lè jẹ́ ayé gbọ́lẹ̀ ẹ ò tún wú mẹ́ àdínì tẹ́lẹ̀ tó sí project relate to anẹ̀ anẹ̀ kòmáàdù keli hadith lẹ́wọ̀ kó tún ọ̀nà yíwa sheikh muhammad nasiruddin albani ní mítàtí fi kọ́ ó yí àmànẹ̀ ma ń wọ́n yíhe ilé tòmádù kele ma dódú lítàtí láti ní tàhrímù aláti sọ́rùbì ó dì lítàtí olẹ́dẹ̀ tàhrímù aláti sọ́rùbì ẹ̀rùn kí adùn àti èlè fọ̀mù ṣe àti ní àmànẹ̀ ojú òjòjì kùmà ń wọ́n yíhe ilé tòmá kọ́ kaka ma na lake ilifongsu yes ili ka nya ko ni gamde ile yole ama o kaka ka ka ye hun ya ìwọ́n yẹ náà ni ki ẹni tọ́rọ̀kẹ́ lẹ́tí ní kí kẹ́mù gbogbo àmúkàgá kò máa nùlẹ̀ ihò àdíní lítà sí ẹ̀kà àdọ́gìdẹ̀ èyí muhammad nasiruddin albani ẹgbà ìbẹ́jọmẹ̀ ẹlì tí hùn ń ṣọ̀lẹ̀ ehùn ẹ̀lì inú àmì hadith pàmà ya nẹ̀lẹ́ ọmọlẹ́fẹ́ torí ìbókà àṣọ̀rà kéhùn láàbò àṣọ̀rà kéhùn kan láwọn ṣe kéhù tó ló máa dòrú lòó tẹ́ ẹ̀dọ̀ ẹgbọ́n ní máa dáa lẹ́nu mẹ́nẹ̀ kìí ṣe ní àmà àmúdà dòrú lòó tẹ́ ẹ̀dọ̀ ìtàkì yẹ́ àṣọ̀rà káhùn àmà dábà tí èlú tàbí torí gẹ́gẹ́ òkè káyìn àmì àdísì kí kó àgbò kí kókó kókó kókó ìyádùn mẹ́ ṣe ń kọ láwọn ìyá bí òun ejú ẹnìkí من مصائد الشيطان إغاثة اللهفان من مصائد الشيطان ẹlẹ̀ tí ìlítà fi òun lẹ́ ìwọ́n ṣe ń lọ́dẹ̀ ẹgbàtánì yọ̀yọ̀ péjì ọwọ́wọ́ ìdúkọ̀lá ojí a máa nẹ ojú yìí àmúkàgà kùmánù yìí hèlì ẹ̀dẹ́kì wọ́n ṣùlọ àkẹ́ nílẹ̀ tó dá alìmájì rí búrẹ̀tẹ̀ ní àrẹ́mù ọlá oníkèkè yú yáà kí ni ẹ̀ẹ̀ ọ̀làdúgẹ́ka èyí mìíràn ẹ̀rọ yìí tó ẹwọ́n lé littafi ibn hajjar al-haitami ibn hajjar al-haitami azawajir an iktirafil kaba'ir littafi ule ìwọ́n ìlú mẹ́rùkú yìí littafi vọ́ọ̀lù mẹ́kejì ìwọ́n mẹ́gbà wọ́n bùtánẹ̀ tọ́jọ́ lọ́ṣí ni wọ́n kọ̀lá ojí ìlú pọ̀gidẹ́ àmúkàgà kùnbánù yìí hèlè adin islam alkidai ba òun ge kúránì ge yóò nẹ̀nú àti sàdébí àge yóò nẹ̀nú ẹwọ dúkù máa gíní yíyàn gẹ̀ẹ́ni ẹni dúkì dé òun kì á ṣe ọkùnrin níbi ọ̀nà òyàkà ẹwùn kì mẹ́rẹ́jì àgíní mẹ́mú kàga kó bí àdínì tẹ́ àdínì amúdọ̀ ọ̀gbá gíní abáyọ̀ ẹ̀mẹ̀ ọ̀gbá àdínì màmá dínì adúdò lélé màmá dínì adúdì sábàdà màmá dínì adúdì pàtí

adini ọjọ́ ga mụ na ya akpa ọbịa tebetele n'oge ụmụ ihe edoma ga mụ na ya akpa dị na onye ọbịa oyi mara mụ na because ebe adị na ọjọ́ ọjọ́ wallahu mutimmu nurihi walau kariha alkafirun ma ya ọjọ́ ọjọ́ ma ojú nka alejẹ edoma ma fi hadisa nebi ma oja ma ojú nka alejẹ edoma ìmádà alẹ́ ni ó gbọ́ àmì bàbá ma menwu ka agụmadụkwa olili ha kpa adịna lili. nwụọ na olili enwere ụmụ kama anyị na-iwe ime ihe ila anyị sebi obi ha mere ahịa oyi orutere ogelele ka ga eche oyi na ele onugo ahịa oru edomo wekecha akpa wee aṅụgbọ enwe mgbanye efu na enwekwu bụ aṅụgbọ agba m na enwe oyi ga iyenwu ji tọtụrụ enwe biene domo eh, ene luki no hengo genele e chituba islam welcome ukagan islam welcome ulili egbo yele manu kwa pada ala la baye manu kwa kwa ala le yumoto weli ere nge ma ene ka apare allah maghfirlahu warhamhu apare bote aba ma no okuda lali kegbo sirens ma ma wala mtobi aláàmùlẹ́kùn agbọ́ ẹgbọ́n náà yẹ ǹkọ́ hmm, ma ń dáàmì ǹkọ́ ma ń ṣẹ́ṣì dáàmì tó yí ní àmà àpàmà ẹ̀ ni aláàmùlẹ́kùn àwọn tàmà ọ̀tọ́ àmátínú kókó màkẹ́ nàtọ́ alki yẹn ẹ̀dẹ́ bá káàkiri òkú ẹlẹ́nìkì ọ ẹ̀yẹ́ máa máa mí tẹ́lẹ̀gì ṣẹ́gbẹ̀ẹ́kẹ̀dọ̀ iye wẹ́ yẹ́dò ohun tí wà nẹ̀kẹ́ gbíkẹ̀tẹ̀ yìí kají kají kají kají ẹmú bìí rídà ẹ̀kọ́ mọ̀ẹ̀lì ẹlẹ́gẹ̀ àgbẹ̀dọ̀ iye rẹ̀ yìí ẹ́ tọ́lọ́gẹ́lẹ́ lẹ́yẹ̀ tí nìkẹ́ ẹ̀dù iye ń alẹ́kọ̀ọ́kú iye kẹ́ẹ̀dẹ́ ẹdẹ́mú òdùmá iye ń alẹ́kẹ́ ẹdẹ́mú mi ìfẹ̀dọ̀ ń ṣìta rí ìsẹ̀ aláàmù máa tọ́ ibi tájì àṣìfẹ̀dọ̀ imdo na yi medu kwa bari ti o kwa lamu bari ti o mo ti o lamu me dalu be sha ho shi abi mo ma sha baba ni e bi na gide o de a ho che ojo cha ni ju ka cha ho che man ale bi cha ni ka cha ho che man e o go la e o gide ma ngo di cross to la mo to gide ma di cross to e o ma di cross to ba al baraka de ho lege cross ma da to cross o ji cross gide o ma pa ni bi sa ma kai e. o ko ani bi sa ma pa o ji cross le وإن من شيء لا يسبه بحمده ولكن لا تفقهون تسبيعهم أمام مالوك أمام لا يوجود إنه كان حليما الله سيولك من يجيب ومن يسعى كل يوم غفورا يعد له بحث وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَّسْتُورًا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا Taka Allah ta baraka wata alamaka wa gani wa za ku ra'atar Kur'an, ai ba duka ba al kurani ba ẹgbàdó kò ṣe ní gbìrìkù alkùránì ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil akhirati taka amúrú tàgbàdé rẹ̀ e kú ibé pọ̀má di imani kan ọjọ́ ọ̀nà ní ọjọ́ títàlá ní amúrú tàgbàdé ẹ̀ e pàmà ẹwọ̀n máa e tàgbàdé ẹ̀ pàmà dá hijaban ìgbàkó mẹ́tòrọ̀ yíkùmà náà ọ̀nà pa ìgbàkó mana na ịgbakwo mesturo egwumabe nkwobo maki mestur mestur satir satir ike e gbakwure ama mestur bụ ma mami kọtin kó ya lọ́gbọ́n náà bá yọ kọtin satir ẹ́ eh, satir àbẹ̀kí sítírù òun sì gbàkó àmá ẹwẹ́ kò ń mestur ma máàlì àtàkì ma mígbàkoro tàgbàdé ìjábán ma mígbàkoro tàgbàdé rẹ̀ pàmà ìgbàkólẹ́bà ìmúdi mẹ́sùrọ̀ yàní mẹ́sùrọ̀ ní àdìl àbùsọ̀rù fanàtàráhù ìgbàkórílẹ̀ ìṣẹ̀ májà léjú kejú máàlì ní ìṣẹ̀ májà

kurani yo hatawe amana miji kure abubule kumpa maso karatu yi ka ti koso karatu da mai je mai awo ka tu ti pe ta ka paru ka ba jide ka ti waji waji le ka ti ba olo gecha ogecha ka wala obo olo gecha ogecha bebo to de le na mara o mara yali mara pio

agbófinrẹ́dẹ́ ọkà tí wọ́n lè lè rẹ̀ ní kàmá ya lè kàmá ya kọ́ṣẹ́ ọ̀wọ̀ kàmá ya kọ́ṣẹ́ àdùhá kàmá ya kọ́ṣẹ́ ọ̀dàdí ní ẹ àyè yíyọ̀lẹ́ wọ́n lè rẹ̀ ní ohun ya kà kéèké yìí wọlé àti ní ọ̀rẹ́ lè lò ọkà tó kùnrẹ́ náwọ́ yẹ́lẹ́ náwọ́ kùnrẹ́ náwọ́ ọkàtú méjì ẹ̀ta ṣe ẹ̀kẹ́ ẹ̀lẹ̀ kùnrẹ́ wáyé wá

ike yi ole amụ iko ẹ mala meli ọnọgo ọnọgo e ọnọgo e ogbele edi nwa akọla kakeleke wa ede awọ ẹ akẹlẹ yẹnu kó àyè kàmẹ ẹtsọ yọ ọgẹlẹ gẹdẹ kpogbo yẹ lẹmọ kàkí yẹ abi dẹ dẹmọ iwalo ewa yẹ ma wani ọyọ dẹ nìwọ mu dàbí a alẹ eke awọ tsi gbúyó gbúgbú ń yẹ awọ dùbò dá ẹwọ àyè dẹ dẹmọ yẹ wọ kàkàtà dẹ dábẹ

kani wanne kuma sage ka ci yoyi ana dube ma ko wun ene ro bile ya ko ma ba go ya yin o ba go do mo yi ba me gidu gubi ya do ma ba de yugo dugo ene bi ki arule ba ka ne do ma no lin ene bi arule e ba ka ne ene àkíní má ṣe níbi kùránì

mamda yo yi mi yiki matolo makine gbo mi yiki lewo ta pa ma o sele wada bi wodo oto ma o so ki mudo ayi pa le gudu ma o so ki mudo ayi pa le gudu ma o so ki mudo ayi pa le gudu ma yo yi o ama odi atono to yodi ma odi na kola kola kola kola ma yo mana yi dadi ma mm ka odi ba wa yi egbe i yo wo jare ju wa yi gbo wa yi leni ati bibi le wo yi eja odua ojú òdí wáyé gbẹ̀ẹ́ ẹ̀dà ayé àwọn òrìṣàgbà kò yí nìyí e na-aga ije ya gwa odigboro tabia yìí ụdị wajibe igbo kwụmakenwele kwụmada ọtọ pipipipipipip maya oyi wizikidi wizikidi ma ma ma ọ ma ma wẹ́kí ni gbèrè ẹ̀lẹ́bà ákìrí ọmọ dáhánẹ̀ kò ṣaká davido ba go track ẹ̀lẹ́ ya kọ̀gẹ́ nẹ̀gẹ́dẹ̀ wẹ́kí ni na bá abúlùkẹ̀dù ẹ parí báyìí الذين آمنوا قلوبهم بذكر الله ألا ألا بذكر الله تطمئن القلوب ọjọ́ àkàmà di ìmáni àmà àkàdé ìgbàdé ìmáni fọ́ ọjọ́ kùránì àrí ọjọ́ máa gbọ́ ẹ̀dọ̀ máa hìyànẹ̀ ìbí òmìnẹ̀ bá àmọ́ọ̀dá ilé àmọ́ọ̀dá yíkiri yábùjàbùjì àmẹ́wọn ọgẹ́nẹ̀lẹ́ ojú jòjì dùn àmà agbọ́tàkẹ̀dẹ́ máa hìyànẹ̀ Kùránì hútọ̀rí ẹmdà gbọ́ ẹ̀rọ ẹ̀yà lè ní bá. Khalilu Manshawi Muhammadu Siddiq al-Manshawi ẹgbọ́ agìrì ẹ̀yà lè ní. Mahmud At-Tabalawi ẹgbọ́ ẹ̀rọ ẹ̀yà lè ní. Saad Al-Ghamidi ẹgbọ́ ẹ̀rọ ẹ̀yà lè ní. Salah Al-Budairi ẹgbọ́ ẹ̀rọ ẹ̀yà ebe igbo edo ehi anị emda ili ya maka iligbo edo ehi ane ọga dị edo ehi edo enu ọga ẹgbàdú òkú màtí ànẹ̀kùrá ní igbó ẹgbẹ́ òkú màmá di máa nìkọ̀ ojú òtítà lánibá ìgbàkùnlọ́mọ ìràmàrà ịra ọgẹ́lẹ̀ ara alìjẹ̀nú ọgẹ́lẹ̀ ara ẹwọlẹ́ ṣíṣẹ́ ńkó náàṣì alìjẹ̀nú kàlìjẹ̀nú àdọ̀bàtà ńóònẹ̀ ẹṣí lè ṣerúkú àwọn ìmdàmà alìjẹ̀nú ìdé òkú màmá ma ara. Kùránà ogúnmájó, ìmúdàmúdà bí kùmà dí máa nìfọ́ ọjọ́ ẹ̀rùn dá kẹrẹbà mà. Máa jalè máa gbé Kùránì, màlá ń yá kọ̀láwẹ́ kàkíní jẹun sí tákàdábà àwọn àdọ́jọ́ rẹ̀. Dẹ̀líì tákàdábà ní Kùránì tó kẹjàkà lágbàgbọ́ ọ̀nà bá iṣẹ́ ìdìmọ̀ náà. Ìgbọ́gbà máa di máa nìfọ́ ọjọ́ márùn-ún. Ìmójí máa lè ń bá máa ọ̀là kẹ́rẹ̀ àdìtọ̀, gìdẹ̀líì tákàdábà adabata aṅụla ada ọjọ ire idomiwo na arọ bụ agba ugbo ka ajọ anụ ka chete ihe kwu ihe gbe ka agbata gbaa ka a simiti na ọmọghị wa gwụ ihe jikwa ihe anyị afọ ụlọ ìdábà wọ́lá ìkàkí bísmìlá ìkà gbọ́ torúká rábọ̀ bùwọ́lá tẹ́nu wọ́lá ayàtí bùkà ájú ayájú ìkàkí bísmìlá ìní ìdábà ákìdábà

láwọn yẹ́ ni tákà ní akínà kanáàn jẹ́mù kanáàn bẹ́ ẹun kùmá dù bẹ́ ọmá ìgà àmì ìgà àmọ́ ìgà ìkùmá dù bẹ̀dọ̀má àmúdùgbùmá ìdọ̀má ayẹ́ fọ̀húhù kuma lè aláyẹ́ fàmú alkùrán turki jẹ́ kuma wé dàbírí jù kùránì wọ̀fí àdánihim wọ́kọ́rọ́ ètìmá àwọn mẹ́rin ẹ̀wọ́jì ọ̀dẹ̀lẹ́mọ̀ ẹ̀wọ́jì ayọ́bùmá ìtìmá wọ́n ìzá zakarta rabbaka fil kùránì ṣeun kẹ̀ṣẹ́ ní ṣàríà ọjọ́ ìyìn kùránì kì mú dọjọ́ lẹ́kẹ́ẹ́tẹ́ ọmọ ẹ̀dọ́ kùránì mẹ́gbá la ilaha illallah mẹ́ka wallaw ala adbarihim nufura tẹ́kẹ́ gaba mẹ́lẹ́ bí ẹgbà mú màmú màúrá bí màmá di imán àmì káfìrí màmá di imán kọ́rọ̀ ọjọ́ máa mú yúrídà máa وإذا ذكر الله وحده اشمعزت قلوب الذين لا يؤمنون بالآخرة أنكم أيوة، يا خيرهم نعم نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإن هم نجوى وإن هم يقول الظالمون إن تستمعون إلا رجلا مسحورا

Ah, mọ́lá native humanity uneti maka ma neti ichu neti ma awa neti igide eche gbakwa ma agwọ neti ma neti eh, eh, odu ẹ̀rọ̀dún kan níbi àgbà ìmá gbọ́ ma mú dàbí ilẹ̀ lórí ṣọ̀gbọ́dọ̀ àmúlẹ̀kùnmá ma wá ibe bọchị ọla ịkụ maka kụmarụta n'ọhalụ kụma aka meghị na abụme olie ka ma alịre m owu onwe dịtị mgbe iketa onwe ya gwa na mọgbụ nwaanyị ọkọ ihe ka anyị egiri nwaanyị ine nkwụ nwa gị atị na ka ịgbọ gị daalụ tụrụ gị daa tike chi mesi ba gị daa tike chaka ya ọjọ́ àkíní àmọ́lá onítìkù máa wá ní tí ó ibi yẹ kúrò vọ́ọ̀lì mún ẹgbàkàmẹ́ náà aláṣẹ máa kàmáyé ní ìntẹ̀tẹ́bì ó ene kuma ele bole ba illa rajulan mashura ene kuma shi gudomo odu anibi kade kama kafiri dun mashura ene kuma shi ugu sahirun atugu ma da anibi sahirun ma da anibi mashura sahirun mashurun atugu ene kuma shi ugu odu meji ma kuma anibi de ma da anibi sha'irun ma da anibi akili máa dá níbi mẹ̀jẹ̀núnù níbi àhímú máa dá níbi káhínù níbi àkàṣẹ ẹ̀wẹ̀ àmúdúkù makọ́wà níbi yọmọ́ ẹ̀kútẹ̀ ẹ̀sẹ̀ àwọn lẹ́gìrẹ́ ìgbàkàgúta قال محمد بن إسحاق في السيرة حدثني محمد بن مسلم بن شهاب الزهري أنه حدث أن أبا سفيان بن حرب وأبا جهل بن هشام إنه آه ابن شهاب الزهري إنه ما قلمون بقاكني أبو سفيان أما حرب ماي أبو جهل ماي أخنس وما شريك Akhnas ọmọ Sharik abẹ́kí Shuraik bí tasiriri abúmẹ́ta gidẹ́ àmà gidẹ́ ọmọ Amr bin Wahab Saqafi Halil bin Zuhra abúmẹ́ta gidẹ́ àmà wọ́dúwọ́dú kharaju laylatan ليستمعوا من رسول الله صلى الله عليه وسلم وهو يصلي بالليل في بيته بالليل في بيته أنا بدأ يجي وجماعته ودو abu mai tagire ma wa ni ci fa kaza kullu wahid minhum majlisan yastami'u fihi ini bukene na agwa ni ci e, ene egwu banu mo ene egwu ku imi ene egwu ku imi ma ya ni tiri qur'ani ka ni bi agba wa kullu la ya'lamu bi makani sahibihi eh ene ne ne ma ma mu bukene kejigun we wo emi ene ka wo loludu ene ka wo lane ene ka wo awoto ohun ba ya ni tiro kùránì kà níbi àgbà ìhọ̀ òru yìí màá gbójúùn màá gbójúùn wàhàkọ́rọ̀ bàbá ti ẹ̀sẹ̀mì òun àlẹ́hù gbójú wọn màá dígí ní tíra níbi àtà ìdákọ̀lá alfajir abá alfajir yìí ábí mú tadúrù tafarraku màá mú kwaruka àtà ìdájẹ́ máa tún mú kọrík máa róyé yọ́nà pẹ̀tẹ̀dáwọ̀ mú màṣírí bìlẹ̀ mọ́lámá ìgbò ẹ̀kú rẹ̀ anabi kurana anabi ya ni tiro re ominu go wati kurana anabi ya ni tiro to la gide ale gero ma makaka awa ni tiro kola anabi ba e blame ola ma telawo eh wa qala ba'dhum li ba'd la ta'udu eda bi yona geno to wolu go gele e wa ona geno wolu go ke

máa ló mẹ́tàkọ́lá máa gbé tí mẹ́lìbú máa ní máa ló mẹ́tàkọ́lá máa gbé tí obi àná alélòwòyò máa lélòwòyò náà àkíkí àṣà nà ògìdẹ́ ẹgbàkà máa yẹyọ ọdún owó dání àdéhùn átọ́dọ́mọ̀ náà bá yọ yìí olùwòlùwò yẹjú mọ́mọ́dún ogun yẹn ń ojídà àmọ́tẹ̀gínìkùn àwọn bí i fi ń ma kọ́ṣẹ́ kùránì ma mú kùránì ló tó yí ma mú dára ma yé ma ma kí ni kọ́ṣẹ́ olítàzí àmà ọmọ dìbò kùn égbé yí ma gbé yá kẹrẹ bọ́ alùkẹ́wọ́ lẹ́lẹ̀kì wá àmà mà ní àmà mú dáa tíwá yé hun ìgbìnì abáyẹ ẹwọlẹ́mẹ́gẹ̀ ní ọdọ́ orí nẹ́mẹ́ ìyàwọ́dẹ́ gbogbo èyí ọgbà àmà ajú pàmẹ́mà yí na ibe wáṣẹ́ ni wọ́n dàbí akẹrẹ báyìí ìgbélẹ̀ kan náà amúdù wúlò yẹ̀dà tẹ̀lẹ́ ó nẹ̀ bí ìsìlámù jọ́ di akúyàbọ̀ àyè ṣe lé gẹ́ta òkú ni máa ní àmẹ́yà ní tíra mẹ́lẹ́lò kùránì kẹ́ẹ́dẹ́ kẹ́ àgbà ẹlẹ́lúkẹ́ ẹ̀yà agbọ́nò ṣẹ́un kàmú ní ẹgbọ́ kàkà mẹ́yà gbé kùránì ẹ̀yà dùwánẹ̀ ẹ̀yà ṣẹ́un wánẹ̀ ọ̀làkà àgbà ẹka àgbà tó gbá lọ́kàgbì tọ̀lẹ́wòrán ákùn bá dùn súnfà ha òkun láàwọ̀kọ́ átùm fi nẹ́fẹ̀ ṣe àmì àmẹ́lẹ́ dada àmọ́tẹ̀ gíní àbúbulẹ̀ àmẹ́lẹ́ ìgbò máa ò mẹ́lí máa gbọ́dá bẹ́ẹ̀ àkí àdínì àmọ́tọ̀lẹ́ ṣàdínà ọ̀gẹ̀ṣá ṣe gbà á lúmẹ́gun máa bá yàrá bẹ́ẹ̀ àká àdínì máa ṣàdínà ọ̀gẹ̀ṣá wọ́kẹ́ sáìn kàtí gbégbé lò mẹ́bà ní kò wáyé lẹ́ní gẹ́gẹ́ sáìn ìkà ní in the next 10 years ọdún yọgbá kẹ́ẹ̀dà bí wọ́n yá yóò fègùn máa abókìnà kọ́ tu ẹnìyàn dàbí lẹ́ọ̀mọ́ ìbókìnà jẹ́ máa tẹ́ ẹnìyàn dàbí lẹ́ọ̀mọ́ ikú èèwẹ̀ ibẹ̀ ń dúwà nì ẹni jẹ́ kàmọ́tẹ̀ jí ní ìmá lí ìnẹ́ǹkẹ̀ ayáwé àmẹ́lẹ́fà tó rọ́gẹ́lá mẹ́tẹ́ lè gẹ̀nú súnmọ̀ sọ́rọ̀ máa lè àtà ìzákanẹ́tì lè ilẹ̀ ya tó odò múnẹ̀ àádàkúlù rọ́jùlù mínú wìlà mẹ́jìlísì ma wọ́n mú dàbíá ẹni ẹ̀nà wọ́n because ẹni ẹ̀nà àti nìkí gbẹ̀hùn kùmọ̀ àmọ́dà kàì باتين ní فبات يستمعون له حتى طلع الفجر تفرقوا حتى إذا جمعتهم الطريق وقال بعض البعض مثل ما قال أول مرة ثم صرف حتى إذا قد جلست الثانية أخذ كل رجل منهم مجلسه فباتوا يستمعون له حتى إذا طلع الفجر تفرقوا فجمعهم الطريق فقال بعضهم لبعض لا نبرح حتى نتعاهد لا نعود يقول ما قال عربي ma ni ogele ma de kiwa ma ngo ya ogo ma ka ola monale ma ngoka ya odu du mune ma ngo ruji ma hola ma mu ogo ma ka igeta ma ogele ka ma ya odu mune ma ngo ola mu ogo ma ka ige iketa ma oda ngo ogele ngoka me wa ge no ma da bia me wa ge no ma da ama bi ta tu ko ama bi dila oda bia ibo ya do mo ibo gu yo ogbo ti ogbo si meta ka ma ka fere ne ujane on ne pene on abu sufiani onu abu sufyan ronu maka abu jahal bin hisham akhinas ma sharik abi atu bi ana ma alcohol se ma to mara bi le yo ti tala haki abu sufyan akhinas bin sharik akhinas ma sharik imo paudu ya kada abazala peter ọlagide ya òṣìbí rẹ̀ fi máa tẹ̀mí ìtàmí muhammadin ọlá muhammadu ikú anya gbọ́ ya alìgẹ̀ni alìgẹ̀ni àjẹ́ aka ọlá kùmákíkà ya ayùn makíkà Emi ma rọ ya àbẹ̀kọ́ ọ̀gbẹ̀ṣá àìdẹ́ ya ọlá kùmákà ọ̀gẹ̀ṣá àbẹ̀kí ka

ọ̀làlẹ́ ẹ̀bọ̀ṣẹ̀ nọ́báhùn tọ́ ọgọ́lẹ̀ àmà àmà máa yùdì máa jẹ́ pọ́lá máa pa kó ṣáká àkọọ̀lẹ̀ ẹlẹ́ṣì gẹ̀ẹ́sìá ìwọ́n yá kẹrẹ̀ bá àbújáàlì ìwọ́n kàlá àbújáàlì àbújáàlì ń pa àbújáàlì jọ máa kọ́lá ẹni máa dá sẹ̀mìtì tẹ̀nàzáàna náhàn wàbẹ̀nú abdulmanaf ashar ẹni a máa pa ẹbẹ̀nú abdulmanaf ẹ́ ọ̀là òjì máa kí náà máa hù

amma nadu amu na hannu ga hannun amma kyamun ile a hannu ga akili takin yin ya bajo yi taka bele hatta idza tajatina ala rukabi wa kunna kafursa ruhanin qalu mina nabiyyun yati wahyu min as-sama abule taki yatin yin mai ne annabi ya ku hima mai a taka da bana gini amo amira kumi akumi agụmọle akụchi na akwụma kpụkpụrụ ha takamayịrị anabi ekweghị ịma nwaanyị awa gha ama taka agị aje ka gịnị ama na anabi uchechi anabi enwu ajejeno gbegbele ẹjá bàtọ̀ gẹ̀ẹ́ aka àgbà ọjọ́ àjínihi wọ̀yánà alákùnrin akínà àmì ẹ̀hùnkẹ̀ akẹtìjìrì tí ẹ̀hùnkẹ̀ yàrá ìdèrè àmúrítẹ́ ẹ̀dọ̀má ẹ́ mánìkì nà bèrè jù rẹ̀ òfin àzá ni mọ́kàrọ̀ àjẹ́wọ̀ dẹ̀lẹ́mà ẹ̀yẹ́júpa irúyúmọ̀ etí ó ìzá zakatar baka fil qur'an wadahu ẹkí ni ìtàrí ọjọ́ ẹ̀ qur'an kì múdọ̀ ọjọ́ lẹ́kẹtẹ̀ ẹ̀ka ẹ̀wọ̀n dọ́mọdá wọ́lẹ̀wà أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك القيال ما يوني كان كانوني أبونا جيده هو eh ehun eh ojúrú tó mọ́ bọ́ọ̀nà inṣáàlá ọ̀nà àṣìbẹ̀yàlù àbọ̀nà yìí tó máa ní kí kúmí kí ọmọ ìlú ọ̀nà tó hálẹ́kàlá ọmọ ìhàmì kàṣẹ́rẹ́lẹ́ ìlànà àṣẹ́gbẹ̀rẹ̀ kawà tó rí rẹ̀